tóbi wá fẹ́ ṣe pé ọfẹ́ fi ìdájọ́ ṣe ilẹ̀ tó ti ń pawó láàrin mùsùlùmí tó lọ sí ìjọba àwọn ọ̀sẹ̀ ẹ̀ló ní rí kó lọ rí láàrin òṣùpá owó kí ni gẹ́rẹ́ fún ikú mọ́tà àtàwọn ọmọọba ọkùnrin yìí bá máa kéde fún ọwọ́ ní mùsùlùmí lọ́ba ti di mùsùlùmí àtìgbà tí wọ́n á kéde fún ọwọ́ ní mùsùlùmí àwọn ìbá bẹ̀rẹ̀ sí ní jáàmù ara wọn àwọn àtẹ̀jíṣẹ́ mo ti kọ́ ọ wọlé bí ti kálukú ti láwọn ọ̀rọ̀ ayé wọlé lẹ́ẹ̀kan náà fóònù ò lè kan lọ láàrin ìtẹ́jú àyà bẹ́ẹ̀ ló fún wọlé lẹ́ẹ̀kan náà. láti gbàdá ti pààrọ̀ àkókò ẹjọ́ olóṣèlú májò májò ti jọ ẹjọ́ olóṣèlú májò ẹjọ́ olóṣèlú májò. nígbà tó ti pé ewé gbégbé rẹ̀ ibi tí wọ́n ní kọ́ náà lọ́nà wọ́n pè é ọwọ́ àti ìhàlẹ̀ tó ọba ti lọ sí ní àpọ̀. ọkọ̀ gbé ìgbésẹ̀ ṣe tí owó lọ ni àdáwùjọ ọmọdé bì ní. tí obìnrin lọ ni á gbogbo òjọ lọ́jọ́ ẹgbẹ́ ọ̀pá yìí obìnrin tó rẹwà ọ̀fẹ́ nígbà tó wá ń and only they pay the Nazareth. And one or two, wọ́n wò pé kò dàbí. Àwọn àgbàpọ̀ ìfẹ́ orí kíkọ̀ sí ẹ dájú kó lè fẹ́ pé. À ń bọ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọbẹ̀ wá àgbóyè rẹ̀ lórí kùsìkùsì. Lédè kúkú bábà ò lè bá lọ ní wọn náà á kọ́. Lójú kí láwọn pa ìgbà tó fi gbà. Ìfúnlọ́wọ́ bá fẹ́ fi yàn mọ́ni wọn náà lè máa rí jáde yàtọ̀ sí pákó wọn tí wọn ta púpọ̀ àti Islam torí kó ló afẹ́fẹ́ mà ní. àmọ́ àwọn ẹni tó súnmọ́ ní gẹ́gẹ́ bí àyà Kùránì ti ṣe tọ́ka àwọn tó súnmọ́ pọ̀ wọn láwọn fẹ́ gba Islam nínú àwọn kékeré làwọn ẹni tó rí kankan jáde yàtọ̀ sí pákó àwọn ẹni tó rí ó jẹ́ràn àwọn èèyàn yẹ pẹ́rẹ́ láàrin.

àwọn ẹni tí máa ń pọ̀ jù rẹ̀ àwọn tala bẹ́ẹ̀ náà sọ fún àwọn ẹni wọ́n pọ̀ jù láti tẹ̀lé. náà láti ní sọ̀rọ̀ wá àlè sísè ìtòkè ọ̀wọ́ ọ̀wọ́ mo ní sàmì ní mìsíkìn aláìní pàmì ní mìsíkìn ìgbé mi ti di láàrin àwọn mọ́sáàkì tó bá ti lọ torí ìdàgbẹ́sáàdà làyàtọ̀ ọ̀rọ̀ ọ̀hún sáà èèyàn á máa ṣe bí ọ̀rọ̀ ara tó bá ti pọ̀ èèyàn díẹ̀ nínú àwọn tó rọrọ̀ ní tó ń gbà. ìwọ́ wá sí ẹni tí ò ní wọn á ní dákun ẹ bá mi tilẹ̀ fún un jọ́sọ́kùnrin ọdún mọ́ta ní mẹ́tìrì aláìní ni ọbẹ̀ rẹ̀ kí lọ́ọ́ bá tó. tí wọ́n á fẹ́ di tó ní lọ́wọ́ á tó wọ́n tilẹ̀ fún lóṣù lọ́wọ́ tó lọ́wọ́ àná ojú ní rojú sáà ní o ẹgbẹ́ yẹ lóòótọ́ ojú ló rojú sáà abẹ́ẹ̀dẹ́gbẹ́ àmọ́ ọ̀gbọ́ kakọ́ di aláṣà wọ́n ní kó tó bá wà tilẹ̀ kó ní mọ́sàánù ní ní mọ́sàánù ní ní mọ́sàánù mọ́sàánù. tí ìbá ti fi bá ń dáyà náà bóyá sókè àti ọlọ́kà ọ̀gbáyé abẹ́rẹ́ kan بل متعنا هؤلاء وآباءهم هؤلاء نيجي الله من الأسماء المبنية من عمر lórí tí wọ́n máa lórí bó ti bá ti bábà sọ̀rọ̀ ó sì máa wí wọn ọ̀gbọ́dọ̀ yí padà. مبني على الفتح في المحلات كلها نقول الشباب هؤلاء ناس والذي هؤلاء والذي هؤلاء نبي هؤلاء مبني على الكفر في محل النصب àyè ní tó ti ọkọ̀ gba nọ́mbà bá a èló ti gba pẹ́trọ̀ yẹn torí dènà òní yóò ti máa wà láéláé náà òní yí padà bẹ́ẹ̀ ni táàtò ha òdà bẹ́ẹ̀ ni táàtà ha òdà ọ̀rọ̀ onígbà ti ń rò nítòsílẹ̀ ní pé afọ àwọn eléyìí láyé jẹ afọ wọn láyé jẹ wà á bá àwọn àtàwọn bàbá wọn ó túmọ̀ sí pé ọlọ́ ńgbà tí ilé ayé tí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tí ọ̀kan nínú èèyàn méjèèjì eléyìí ẹ̀fà ní lọ́dọ̀ ọ̀lá àmà sórí ilé ayé náà fún káàpì ẹni tí olúwa kò fẹ́ gẹ́gẹ́ bí ṣe máa ṣe fún mọ́mìnì ẹni tó lọ́wọ́ rẹ̀. àdébí sọ̀rọ̀ máa ṣe ọ̀rọ̀ tó tó wá sí ilé ayé ọba mú mi pé ìyá ẹ̀fà yìí ọ̀kan ni. sọ sí fún wa ń bẹ òun tó tó lọ wá fẹ́ sí yàn lọ́nà tó sì fẹ́ kí èèyàn kú sórí àgbàgbọ́ yọ jẹ́ títẹ tó lọ wá sí fáwọn eléyìí òun náà ní pé ó fún wa ní ayé ìgbẹ́jẹ́ mú kẹ́sì ọ̀wá jẹ́ ọmọ lórí tí wọ́n nìkan ó tún káyé àwọn bàbá wọn tó fi tí wọ́n jẹ́ kéfèé àwọn àmọ̀ pé táyìyá tọ́sí táyìyá yẹ sí ìbáṣe ó fún wa ní ìgbàgbọ́ nínú ilé ayé yìí gẹ́gẹ́ bó ti fi fáwọn bàbá wọn ilé lọ bọ́ lánàá. àwọn ọmọ wa kò ti bá fi táwọn ti ọ̀bá dá bàbá àwọn òbí sínú bàbá nítorí ìjọlú à ń ta wọn lẹ́sàn-án lórí táwọn ti ti ọ̀dà yìí. onímọ̀ pé káńpẹ́lẹ́ yẹn ni alẹ́ ẹ̀dọ̀rọ̀ ìjẹ́ orí ẹ̀jẹ̀ lulú á fún wa. والاقتصاد حتى طال عليهم العمر وعن بأنه قابل وعن بأنه عليجي ọdún kórí ọdún ọjọ́ kórí ọjọ́ ọ̀bẹ̀rẹ̀ lánàá kò ti tẹ̀sẹ̀ sí dábàá wá pé ìbáwúlọ́ bẹ̀rẹ̀ ẹ má kẹ́kẹ́ jẹ́ pa rẹ̀ ọdún tó ti fi ń gbá tuntun rẹ̀ pọ̀. wọn ò ní fẹ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí ẹni kẹfà ń bẹ fún adábàgbà kò sí ní ìyàrá wa wà tẹ́lẹ̀ náà ọ̀hún abẹ́nú bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ kọ́ àmà wúra wọn. أفلا يرون أنا نأتي الأرض ننقصها من أطرافها tí wọn ò rí ni wípé àwa amúkú ilẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ létí rẹ̀ amúkú díẹ̀díẹ̀ àǹtẹ̀kù díẹ̀díẹ̀ àǹtẹ̀kù díẹ̀díẹ̀. oríṣiríṣi ọ̀rọ̀ làwọn ìwà nípa tẹ̀síìrì sọ nípa ayà rẹ̀ nípa ọ̀rọ̀ yìí nínú ayà rẹ̀ wípé àbálẹ́ ayà rẹ̀ ó nà أنا نأتي الأرض ننقلها من أطرافها tí wọn ò rí ni ike àwọn àwọn mú ilẹ̀ máa dínkù látàwọn ẹsẹ̀sì rẹ̀ à ń dínkù lẹ́sẹ̀sì rẹ̀ à ń dínkù lẹ́sẹ̀sì rẹ̀. àfàwọn ọlọ́wọ́ àlè wọn táwọn ẹsẹ̀ni tó borí àwọn. àwọn olùmọ̀ọ́nì ètò dáadáa nínú gbàgbọ́ ti tẹ̀sí rẹ̀ ayà oní àdìgbà àbáláyà rẹ̀ wọn náà. أنا نأتي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون tí wọn ò rí ni wípé à ń dín ka àwọn kẹfìrí kù díẹ̀ díẹ̀ wọn gba ìlà à ń dín wọn kù díẹ̀ díẹ̀ wọn dín mùsùlùmí wọn rí i pé gbogbo àwọn ẹnìjọ ti kẹfìrí ni wọn padà di mùsùlùmí táyì àbàwọn ọlọ́wọ́ àlè wọn sẹ́yìn wọ̀nyí lẹ fẹ́ bòyí àwa ẹ tó bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ padà di mùsùlùmí nítorí pé ẹ̀yin mọ̀gbọ́lọ́gbó dàní láàárọ̀ òun ẹni tá a fún yín ní ẹ̀yin sẹ́ni tí ò wò àwọn olùmọ̀tòkà tẹ̀síìrì kan sọ pé eléyìí ni tẹ̀síìrì tó dáa fún akọ́ fún abala yìí nínú ayé èsì bó ti ṣe wá gbàgbé sẹ́ẹ̀rí ilẹ̀ ní ibà ń ilẹ̀ wò. létí etí rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ńgbọ̀ bá ya àwọn ilẹ̀ làwọn èèyàn lò tán wọ́n padà dé ike ọwọ́ ibi àwọn ibi tó mi wà ìgbẹ́ náà ní káàdì tó kù lójú kọ nípa àwọn fẹ́ gbé. ajá ike olú ẹlẹ́dàá wọn àwọn ní gba ìwà alábẹ́rù gbáyé bàbá alágídí iná òní gbà iṣẹ́ náà ní ni wọ́n ṣe jẹ náà mú láàárọ̀ wọ́n padà di mùsùlùmí kàyà. àyàfi tí ikú bá ti pọ́ kó tó dìgbà náà láwọn àtẹ̀lẹ́ ti pé ọmọ jahannama ní ọ̀ nígbà máa lè sọ̀rọ̀ wá lọ́sọ̀lá ti kọ́ wa pé tá a bá para sàárì ẹ̀nìkan tó kú lórí kékeré tá a bá pàtẹ kọjá wọn ni wọn lágbájá ọmọ lágbájá wọn fi dán olójú pọ̀ mọ́ náà ní ọ̀. torí pé kò sí tó kùn ọ̀rọ̀ rẹ̀ okodoro okodoro tó fojú hàn okodoro tó fojú hàn tó kọlu ìnana tó ń gbé ọkàn bẹ̀rẹ̀ wá tó fún wa ike kìlọ̀ tó yẹn ṣe fún mi ṣe fún ìpàdé ọkàn mi wá sí pẹ̀lú sẹ́kàn tó rán sẹ́kìn mi ìgbà yẹn tó ọ̀fẹ́ mi olùdíje olúwa lè mi gbogbo tí mo fi ń ṣèkìlọ̀ fún mi nípa pé ìyá rẹ̀. ìfimọ́ ẹni náà ni ọ wà níṣẹ́ ni gbogbo ẹ̀ wáyé látara tó lu afáránṣẹ́ sí i ẹsẹ̀ ni màá sọ lápò. pẹ̀lú lẹ̀kẹ́ tó gbogbo ọ̀gá tí màá sọ yìí kò ní wúlò fáwọn ẹni tó lu wá ti fọ́ wọn lójú náà àti síta ẹni tó lu wá ti fọ́ lójú ọ̀nà tó tó fọ́ lójú síta gbogbo nǹkan jẹ́ ń bá a sọ yọ̀ọ́ sọ ọgbọ́n ni. قل إنما أنذركم بالوعي فهما èsì nǹkan kan ni mo ti ń ṣe kìlọ̀ fún yín tí ìbá ti jẹ́ dájú ránṣẹ́ sí mi. àti agbárí rọ àkẹ́kọ̀ọ́ máa ti fi lọ́dọ̀ fi rọ ìjọba ti gbọ́ gbogbo náà gbà torí ẹ̀ agbọ́dọ̀ gbìyànjú láti rí ike àwa tá a pèsè sí ẹ̀ ní ọ̀wọ́ àwa gan alára àmọ̀ ìkùránì dáadáa lọ́nà tuntun kọ́rọ̀ táwọn bá wọn sọ òní jẹ́ ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tó sọ kalẹ̀ nínú àwòkọ́rọ̀ hàn àwọn náà padà jẹ́wọ́ ike àwọn gbà ike kò sí bẹ́ẹ̀ ní mọ̀rọ́ sọ tó kò sí ayé ìgbà náà tí èèyàn ní bá ike àwòkọ́rọ̀ hàn wájúwájú lọ́wọ́ oríkèé sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ mọ̀lẹ́ta àjẹnú tàbí ìwọ̀n àwọn náà àwọn ga aláya ni ọ̀rọ̀ ọ̀lọ́ ọ̀sẹ̀. yọlẹ ìgbàlẹ ajẹ́ ike ayé àkùrán tó bá fẹ́ túmọ̀ rẹ̀. mọ pé ìlera bá alákàtọ̀tọ̀ àyàfi kéèyàn ti ń táwọn olùmọ̀sọ kọ́ máa ti tẹ̀ mọ́lẹ̀ àtàtìpà. ẹ wá àyà yìí àbí nínú àyà yìí àfàlẹ́ àyà rọ́ọ̀nà àná náà ti ọ̀rọ̀dọ̀ náà kó ha ní ọ̀tọ́rọ̀ àkìlá tí wọn ò rí ni wípé àwa àwọn á àti ẹ̀ lékè ilẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ilẹ̀ ń dínkù. wọ́n ní kí ẹ ṣe ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kí wọ́n ríran mélòó ló ń ka àwọn kẹfìrí lẹ́nu ìgbà tí wọ́n náà tó ń gbájú àwọn kẹfìrí tó wà tó sí ọ̀dọ̀ rẹ̀ mélòó ni wọ́n kù lọ. ó lè máa ń gba ìsìlámù máa ń gba ìsìlámù wọ́n lágídé bíi kábíkì ká lọ ṣùgbọ́n kẹfìrí gba ìsìlámù. òǹkà wọn ti kò dojúmọ́ abẹ́ àwọn àkọ́bá tí ó kà àwọn ìtọ́wà láwùjọ tiwa náà wọ́n gba ìlà káwọn náà lè bá aṣọ ilé wọ́n wà ní ẹni tí àwọn náà wà lè jẹ́nà ìbá ti lọ́la àjẹ́ǹdà òkú yá. a ibi tí wọ́n wà lánàá kọ́ ni wọ́n wà lónìí ibi tí wọ́n wà ń jẹta kọ́ ni wọ́n wà lánàá ibi tí wọ́n wà ń jẹni kọ́ ni wọ́n wà ń jẹta ibi tí wọ́n wà lẹ́sìn kọ́ ni wọ́n wà lọ́dún yìí wọ́n ń jẹ́sìn. olú ẹlẹ́dàá ni kólé ní nàlá ọ̀nzẹ́rù kọ́mbẹ́lì wá lẹ́mi òfin kankan kìkì lọ fún yẹn òbí ìwà àtúnṣe tán bí ọ̀nà tẹ́lẹ̀ sí mi. wàlá ìgbà sọ́mù dùcá ìdá máa yọ̀ ń dà wọ̀ àwọn àti àwọn adití ò ní kọ́ ìpè tẹ́ ń pè wọ́n nígbà tẹ́ máa ń tètè lọ fún wa olúwa ń fihàn wa fáwọn ẹni akú sátakú àwọn ẹni akú sáfà akíkọ́rí àwọn ẹni akú sátakú ìpàkọ́ fún ọ ní kò sí táwọn fẹ́ fi ìgbésẹ̀ nípa wọn ṣe àpèjúwe wọn làpèjúwe adití tó pariwo láti òní títí dọ́là tó sì wà nítòsí adití adití òní máa tó ń pariwo sí àyà àti tó tó kọ́wọ́ fún un. tí ìwọ bá kọ́kọ́ pa yóò tó fẹ́ni tí ń gbọ́rọ̀ àwọn èèyàn padà sọ̀rọ̀ ayé kan kan ní agbọ̀nà èyí fẹ́ni tó fẹ́ bá sọ̀rọ̀ kọ̀ gbọ́dọ̀. fi ní ti pariwo tó fẹ́ sọ pọ̀ pọ̀ òbí o. Ọ̀dà ẹ̀ máa iwájú tó wa ọwọ́ ti akọ́ kótó nítorí púpọ̀ kọ́rọ̀ onígbọ́ àbíkẹ́fà àbíkẹ́fà ọ̀ tọ́ eléyìí tó máa ti wí pé olúwa náà ni kò sí ìgbèrò fáwọn kẹsìrì ọgbà islam náà ti dẹ́kun lórí ìṣe kẹsìrì wọn káwọn ọ̀sẹ̀ bọ́ gba islam náà ti dẹ́kun lórí ìṣẹ̀bọ̀ wọn gbàtọ́ bá wọlé wa láti fi kún ọgbà islam òbúkátà wípé báwa màmá kálọ̀ fi àdúrà fọmọlẹ̀ eléyìí tí wọ́n ti sàlàyé fún wa ti tó wípé tí a bá pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n wọn ní gbọ́ nítorí pé tí wọ́n ti di adití kẹ́hìn ti gbọ́. أصلا ولم يمسسهم نفحة من عذاب ربك nígbà tí ètò kéré jù nínú ìyọlúwa rẹ tó bá sọ kalẹ̀ tọ́ra àwọn aláìgbàgbọ́ yìí tán tọ́ra àwọn aláìgbàgbọ́ yìí mú ètò kéré nínú ìyọlúwa ẹlẹ́dàá rẹ àwọn ni wọ́n ti ṣe ètò tóbi jù nínú kúkúrú ètò tóbi jù nínú sẹ́bọ̀ bí ìtọ́wá kéré jù nínú ìyàtọ̀ bá jẹ wọn. فيقولن يا ويلنا قل يا أسفوا أسفوا إنا كنا ظالمين dájú àlọ́ kò sí làwọn ẹgbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ká ètò kéré jù nínú ìyàtọ̀ náà báwo wá lè tó burú jù tó tóbi jù tọ́ka màmá jù nínú yà láti lórí wa ti wọn. àwọn pàdé pípa lọ wọn pàdé pípa lọ gbàtò sí pé èyí tó kéré jù ló ṣe yín ẹtí wọn ń pariwo báwọn bàbá sọ yín sí bàbá àtìyá ìyàkọ́. ونضع الموازين القسط ليوم القيامة أركي أو أصنع tàbí wọn kan dọ́gba tàbí wọn kan déédé òṣùwọ̀n tí kì í sàbòdì láàbòdì síláàtì ló síláàtì okùn. lọ́dẹ̀ ni lọ́fà ní fi ń pè nǹkan tí ò tí tó bẹ́ẹ̀ kó ti tó bẹ́ẹ̀ okùn rẹ̀ lọ́dẹ̀ ni ní fi ń sọ wípé ó ti lé láì jẹ́ kó lé òsùn àtọ́jú dọ́gba àgbé kalẹ̀ fún ọjọ́ gbẹ̀ndà kìyàmà pẹ̀lú àtọ́bọ̀ lẹ́wọ̀n ya fún ṣayé a ẹnìkan òsì tí ó sọ̀rọ̀ sísẹ́ mi kan lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà wọ́n ń kọ́ ọ́lẹ́ mi kọ́ ọ́lẹ́ xabẹ́tì mẹ́ni xọ́rdẹ́lẹ́ni àtẹ̀yìnà bìhà wàkàfà bìnà àhásìbì kódà kó ṣe é pé nǹkan eléyìí tó ti pọ̀ ṣe ní dáadáa. àbí ẹni tó o ṣe láì dá kòjò ló ń bíntín lọ ọwẹ́ ó dà bí ọmọ anágún olùwà ni àmú wa lọ́jọ́ gbẹ̀ndà kéyàm ní tó o ṣe ọmọ bí ọmọ anágún àmú wa tó bá dijọ́ gbẹ̀ndà olùwà wa kì í sábò dáadáa ló ṣe yóò mú wa aburú ló ṣe yóò mú wa faman ya'mal mithqala dharratin khayran yara wa man ya'mal mithqala dharratin sharran yara. wa kafa bina hasibin àwa ti tó lẹ́ni tí ó ṣèṣirò àti tó lẹ́ni tí ó ṣèṣirò olú ẹlẹ́dàá ọ ẹ yẹ kí ọkàn rẹ kó lè balẹ̀ ṣe ike gbogbo nǹkan tó ṣe iná ni wọ́n ṣe ṣòro fún ọ lórí ẹ̀ gbogbo ètò gbélé ayé ṣe iná lọ gbẹ̀sán lórí ẹ̀ tó bá dáa gbogbo ètò ti ṣe láì dáa lọ wà ń kó ẹni tí wọ́n ṣe ṣòro fún tí ọba wo olúwa láti fọ́ ọ má pẹ̀lú àforíjìn rẹ̀ àti pé wọ́n kọ́kọ́ fọ́ ọ má pẹ̀lú náà rẹ̀. tẹ́lẹ̀ ìbàjẹ́